àtààbọ̀ kò ṣe ní rọrùn bẹ́ẹ̀ náà. nínú ìdájọ́ ọ̀rọ̀ hajj òun ni hadithu ibn umar yìí ni ibn umar yìí ló fẹ́ sọ fún wa. أني استأذن العباس بن عبد المطلب رسول الله صلى الله عليه وسلم أن يبيت بمكة العباس في شيء ẹ̀gbọ́n àbábúrò bàbá anabiwa muhammad sallallahu alayhi wa sallam istazana rasulallah ọgbà yọ̀ǹda látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ìyọ̀ǹda pété ni àyàbí tàbí mẹ́kàtà làyàlíyàmínà ni pé kó wọn máa lọ sùn ní mẹ́kà láwọn òru ọjọ́ tá máa sùn ní mìnà abbas wa bá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọgbà ìyọ̀ǹda pé ká nẹ́bí ọ yọ̀ǹda fún un òru tálálàájì máa lò ní mìíná àyàbí tàbí makata kó wọn máa lọ sùn ní maka min ajele sekọya tihi ní tìtorí àti lè máa fún àwọn alálàájì ní omi mu fa azina lahu anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sì yọ̀ǹda fún alàbáṣu bẹ́ẹ̀. fíkìwù hadithi yìí òun ni pé istazana alàbáṣu bin abdulmutalib rasulallah alàbáṣu gba yọ̀ǹda lọ́dọ̀ anabi pé kó yọ̀ǹda fún un. àwọn afáà ní eléyìí nìkan tó láti sọ fún wa pé àtikálálàájì ó máa sun mìíràn láwọn òru tá ń pè ní ayyamu tashriq min wajibati alhajj nínú dandan tálálàjì ọ̀gbọ́dọ̀ fílẹ̀ yẹn. torí tí e bá jẹ́ bẹ́ẹ̀ Abbas ò ní wá gbà yọ̀ǹda ní tá a máa gbà yọ̀ǹda fún ni tó jẹ́ túláàsì bẹ́ẹ̀yàn bá wá lè ṣe yọ̀ wá ní ẹ̀dákun sáyé ń bẹ fẹ́mi pé kí n má ṣe nǹkan báyìí. àjẹpẹ́ láwùrú ìsáàdánà làbáṣu. ابن عبد المطلب رسول الله صلى الله عليه وسلم ń tọ́ka pé àtikálálà jí ọ máa sùn ní Mínà láwọn òru tí ọgbẹ́yìn bálálàjì bá kù ní àròfá nínú dandan nínú àwọn ọ̀ràn yàn hajj ni. ká tó kù láàrin yìí làyáàlì yàmínà àwọn òru tá a máa lò ní Mínà a rí i pé bàbá ní kàkà lé ní èjì òru tálálàájì olóòní mìíràn yóò tó bí òru mẹ́rin ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe pé kí wọ́n tó lọ àròfá lọ́jọ́ kẹjọ bòlíjà tí àràfá ku ọ̀la inú sunna nabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni kí gbogbo alálàájì ọlọ́ọ̀sán mìíràn lọ́jọ́ kẹjọ yìí láti bẹ̀ wọ́n ti gbéra lọ àrọ̀fá eléyìí là ń pè ní yawmu at-tarwiya yawmu at-tarwiya. bọ́bá tún á di pé wọ́n lọ àrọ̀fá tí wọ́n ń darí bọ̀ wọ́n ya Muzdalifa wọ́n sọ ń bẹ́ẹ̀ ìjọ kejì ìjọ nìjọ́ máa jẹ́jọ́ ọdún ibo wọ́n tún padà sí Mínà yìí náà wọ́n padà sí wọ́n wàá wà ní Mínà wọ́n sùn mọ́júmọ́ ọjọ́ kọkànlá wọn ó sùn mọ́júmọ́ ọjọ́ kejìlá ọdọọrùn mélòó odi mẹ́ta papọ̀ mẹ́ta kọ̀kọ́ ẹni ọba wa pẹ́ bọ́ba ti jù kó ọjọ́ kejìlá yìí tán lọ́sàn-án ó lè kó mìíràn òun ni kuraani ni famanta ajala fi yawmeyni fala isma alayhi ẹni ọba kanjú àmọ́ kuraani náà lọ kanjú ni ẹni ọba kanjú kó mìíràn o fala isma alayhi kò lẹ́ṣẹ̀ o. ومن تأخر فلا إثم عليه لمن اتقى bẹ́ẹ̀ bá ti fẹ́ bá nábì ti ṣe sọlọ́láhu àlùwọ̀sẹ́lẹ̀m yóò tún wá sùn di ọjọ́ kẹlò ọjọ́ kẹtàlá láfi ní yọmọ jẹ́ oorun mẹ́rin papọ̀ mọ́ta lákọ̀ọ́kọ́ nínú àwọn oorun mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tí alálàájì bá ń sùn kó tó di pa lọ àràfá èyí wòye ti ọ̀ràn yàn oorun jọ tẹ́rúwíà mọ́júmọ́jọ́ àràfá. bídìwọ́ kan bá ìtumọ̀ kìí ṣe ọ̀ràn yẹn ni pé bídìwọ́ kan bá bá tí ọba fi sùn ọ̀daràn nǹkan kan ọ̀ràn hajj kọ̀daràn ẹran kọ̀daràn kankan nínú ọ̀ràn hajj. àmì ìta bá pè lọ́ràn yẹn gẹ́gẹ́ bó ti hàn yìí òun làwọn oorun tálálàájì gbọ́dọ̀ sùn ní mìíràn lẹ́yìn ọdún ọjọ́ ọdún mọ́júmọ́ ọjọ́ kọkànlá mọ́júmọ́ ọjọ́ kejìlá kọ́dọ̀ òfin mọ́ mọ́júmọ́ ọjọ́ kẹtàlá fẹ́ni tí ọba dúró díjọ́ kẹta eléyìí nínú dandan ṣe hajj ni torí pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ alábàṣọ ni wàá gbààyè lọ́dọ̀ ànábì pé dákun yọ̀ǹda fèmí kí n máa lọ sùn mọ́kà ó sì sọ̀ dí kí ni dídí àbáṣọ fi wàá gbààyè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam min ajli siqayatihi àwọn kùráìṣù ìran anábùwà muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n jẹ́ olórí nílùú maka gbogbo ẹni tó bá wọ̀ lu maka tó wá ṣe hajj àbọ̀ wá ṣe ẹmúra àwọn ni wọ́n máa ṣe àmójútó gbogbo tí wọ́n nílò wọ́n wá pín iṣẹ́ yìí láàrin ara wọn ẹ̀yin lẹ́yìn gbá ẹ̀yin lẹ́yìn ṣàwo èyí tó kan banu abdi manaf tá muhammad sallallahu alayhi wa sallam jáde ń bẹ́ẹ̀ òun ni àṣekọ́ọ̀yà gbogbo mẹtálálà jẹ ọba mọ pátá kọ́dà ńgbà tí o ti sí ẹ̀rọ tí gbogbo ọ̀rọ̀ mọ̀ báyìí àwọn ò provide gbogbo mẹtálálà jẹ ọba mọ. ẹni ọba ti wá kù lágbà mìbáni abdulmanaf ẹni ọba kù níbi baálé òun náà ni ètò kínní yìí máa bẹ lọ́wọ́ ẹ̀ níjọ́ tí alabasun béèrè béèrè lọ́dọ̀ anabuwa muhammadu sallallahu wa sallam òun ló kù lágbà nínú ọmọ abdulmanaf ló fi jẹ́ pé ní ọrùn rẹ̀ ní gbogbo omi tí alálàájì ọba mu ọrùn àbáṣù lọ wà làbáṣù fi wá gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ pé kọ́ba àrọ̀run lọ́rùn dùn wọ́n máa sun maka ń túmọ̀ pé àbáṣù náà wà nù hajj nù o tó sì mọ̀ pé dandan ni kálálàájì ò sun mìíná àmọ́ láti lè máa fún gbogbo àwọn tí ń bẹ mìíná kí wọ́n ró mú oníkànnẹ́bí ọ̀yọ̀ǹda fún un sallallahu alayhi wa sallam fa azina lahu anabi ti yọ̀ǹda fún. ibi láti mú fíkìrì wẹ̀lẹ̀ kejì nù hadithi yìí. bọ́ba wa rí báyìí abáàsù lànàbí yọ̀ǹda fún òde ní torí kó sì bá a lè máa fáwọn alálàájì lómi mu ló fi ṣe kínní ló fi yọ̀ǹda fún ǹjẹ́ ẹlòmíì tí e ṣe àbáàsù ǹjẹ́ a lè yọ̀ǹda fóun lónìí ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹ̀ẹ́kejì àkọ́dà bí yẹn bá wá jẹ́ ọmọ ọmọ àbáàsì náà bọ́bá yìí pé tí ó fẹ́ torí ẹ̀ mọ́ sun mìíná kìí sọ̀rọ̀ tìkọ́ yà ìfúnni lómi mu ǹjẹ́ yọ̀ǹda ń bẹ fún un. mo rò pọ̀rọ̀ náà yé nítorí tí wọ́n ń pè ní al ní nínú sẹ̀ríà bí sẹ̀ríà islam bá gbófin dé إما àyà kùránì إما ìmọ̀ hadithi محمد صلى الله عليه وسلم. sallam ni. ọlọ́run àbá nẹ́bí ọ̀dà kọ àwọn ìròyìn kan pé ẹni tó bá níwò àwọn nǹkan báyìí la òun lòfin yìí wà fún òun ni wọ́n ń pè ní al lápèjúwe òfin tí ó jẹ́ tọkùnrin ọlọ́run ó pé yẹn ọkùnrin lẹ lòfin yìí níbi tí yàtọ̀ bá ti ń bẹ sófin ti obìnrin òfin ẹni tí ń bẹ nù hajj ọlọ́run sọ pé yìí tẹ́ bá ń bẹ nù hajj òun lélẹ́yìí lápèjúwe ọlọ́run ní uhilla lakum saydul bahri wa ta'amuhu mata'an lakum walis-sayyara wa hurrima alaykum saydul barri ma dumtum huruma. ọlọ́run ní gbogbo ẹran ẹgbẹ́ ehoro nǹkan téèyàn bá rí pa àfi bá wà nù kẹ́nìyàn tọ́ba wà nù haram ẹ̀rí pa àwọn àwọn ìròyìn nù àwọn eléyìí là ń pè ní al-awsaf awsaf nù ṣẹ̀ríà wa pé oríṣi méjì à ń pè kíni kan ní al-awsaf al-mu'tabara aw al-awsaf à ti ń pa àwọn kan ní al-awsaf ghayru al àwọn ìròyìn kan bẹ tó ṣe pé ní ṣẹ̀ríà wo ìròyìn nìkó tó gbé ìdájọ́ kalẹ̀ gbogbo ẹni tá a bá ti rí àwọn àwòsọ́ọ̀fù bẹ́ẹ̀ lára ẹ̀ a jẹ́ pé bí òjò òun gan-an bá a bá rẹ́ lómìn tó nírò àwọn àròyìn bẹ́ẹ̀ náà ìdájọ́ náà ó ti kíni yọ jẹ́ tiẹ̀ náà. àwọn àwòsọ́ọ̀fù kan wá ń bẹ tó ṣe pé ní gẹ́yìrò mọ̀tábàrà kò sí nínú tíṣẹ̀rí à torí ẹ̀ gbé ìdájọ́ kalẹ̀. lápèjúwe kọ́ bá a yé nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam tí a ti kàn bí olóhùn súnmọ́bìnrin òun nínú kínní nínú Ramadan anagba Muhammad sallallahu alaihi wa sallam wa sọ nti o fi tán ọ̀ràn rẹ̀ nígbà táwọn onímọ̀ tí wọ́n túmọ̀ hadithi yìí wọ́n wá wo kí ni àwòsọ́ọ̀fù arákùnrin yìí táàfin mọ̀ ìdájọ́ yìí òun nìkan ló ní abẹ́lòmíì tó rí bíi tiẹ̀ náà òun náà nírú ìdájọ́ bẹ́ẹ̀. ara òsọ́fù rẹ̀ pọ́lítì ìròyìn arákùnrin yìí jẹ́ ọ̀pamọ́ ni pé àkọ́kọ́ ni pé èèyàn ni ekeji ni pé larubawa ni adawọ́sọ̀ ẹ̀kẹta kọ́dọ̀ hàn gbẹ̀ pé lárúbáwá tí ò gbé nù lù tí ò tí ì dáadáa ń pa àti lọ gbogbo àwọn eléyìí là ń pè ní ni pé ní nínú wàásù tí ń bẹnu hadithi náà ǹjẹ́ ni tọ́ba pé ìyàwó ìyàwó ló súnmọ́ ǹjẹ́ òun náà lérò dájọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní kíni àwùsọ̀ àwọn àfọwà pin pé àhàn ó rí i pé lárúbáwá ni èèyàn funfun ni èèyàn pupa ni eléyìí ò sí nínú àwùsọ̀ fún mọ̀tábára kò síbi ìṣẹ̀rí àti gbé kalẹ̀ rí pé òfin yìí o lárúbáwá lónìí kọ̀ọ̀kan Yorùbá kò sí gbogbo ntí ń jófin ṣẹ̀ríà ìsìlámù bí ọ̀rẹ́ léyìí tàwọn lárúbáwá nù pẹ̀lú ìpanupọ̀ gbogbo àfa ṣẹ̀ríà òun ni pé ìpè lárúbáwá lẹ́nìkan dúdú lẹ́nìkan kò sínú kíni al-awsafu al-mu'tabaratu shar'a. àmọ́ àwọn awsafu tí ṣẹ̀ríà máa ń ṣe àtibáàrù òun ni a lè ṣe bìnnà wò fúnkùnmí lélẹ́rí lápòjúwe nínú hadithi tá a fi ń sàpòjúwe yìí nìsín. arákùnrin yìí o ó ma obìnrin lọ́sàn-án ààwẹ̀ wá ìdájọ́ tà nẹ́bí mú wá sun owó sun ìròyìn yìí ajẹ́ pé gbogbo ẹni tá a bá ti rírú ìròyìn báyìí tóun náà dánwó ẹ̀wò irú ajọ́ tà nẹ́bí dá fún ọkùnrin náà níjọ́ náà ẹjọ́ náà jẹ̀ káwá padà sórí hadith wa yìí mo ní wàásù méjì ní bẹ́ńbì kíni wàásù alákọ̀ọ́kọ́ abbasu ibnu abdul muttalib àbí wàásù ẹlẹ́ẹ̀kejì ni pé àsìkọ́ọ̀yà torí kọ́ba lè máa fún àwọn èèyàn ní omi mu. tá a bá láwọn àwòsọ́ọ̀fù yìí àwòsọ́ọ̀fún mu'tabara àwọn àwòsọ́ọ̀fún mu'assira òun náà wọ́n ń pè ní illa lọ́dọ̀ àwọn ní usul al-fiqh ntí ń jẹ́ àwòsọ́ọ̀fún mu'assira òun náà là ń pè ní kíni al-ilalu ilalu al-ahkam bọ́bá yìí pé nítorí tí àbáṣu ń jẹ́ àbáṣu lànàbí fi yọ̀ǹda fún un ajẹ́ pé gbogbo ẹni tí ì bá ṣe àbáṣu ọ̀gbọ́dọ̀ sí kínní ẹ́ ọ̀gbọ́dọ̀ kóhun ti rí àdéhùn kan tá nàbí ní ká báṣu ọmọ sun maka torí náà ìwé ṣe kínní a sọ fún un pé ìwé ṣe kínní ìwé ṣe àbáṣu àmọ́ kéèyàn jẹ́ àbáṣu sínú àwòkọ́ fún kínní mọ̀tábára kò síbi ìṣẹ̀rí àti gbé kalẹ̀ pé òfin yìí o. ẹni tí ń bá abasu lónìí ọ̀kan ẹni tí ń bá ń jẹ́ abubakar kò sí ntàwọn afáàfin máa mú kí ni awsafun mu'tabaratun wa awsafun ghayru mu'tabara wọn wo gbogbo nùsùsù sẹríà ibololóhùn ti ṣe ẹtì bá ru eléyìí rí ibolo ti lu ru ìròyìn báyìí rí tó fìfì dájọ́ kan yàtọ̀ bí ọba ti sí wọn lè léyìí kan ọ̀rọ̀ ta kan ọkàn ọkàn kún ọ̀rọ̀ ni. kìí ṣe torí ẹ̀ ní ìdájọ́ fi ṣẹlẹ̀ pọ̀tayọ eléyìí kò mbẹ́ eléyìí tá à ń ṣe yìí nínú usulul fikri làwọn afa ń pè ní tankihul manab tankihul manab fánù kan nínú usulul fikri ajẹ́ pé àwa gan fúnra wa ti yọ wáṣíù pé yẹn ń jẹ́ kínní èyàn ń àbáṣù ìròyìn ni lóòótọ́ àmọ́ laysa min al-awsafi aw laysa min al-awsafi al-mu'tabara wala al-mu'assira. àjẹpẹ́ bẹ́yàn ọba jẹ àbáṣù náà ó lè lo kíni ẹ ó lè lo dájọ́ yìí tọ́ yìí ó ìròyìn kejì kíni ìròyìn kejì àsìkò ọ̀yà àwọn onímọ̀ wọn pín sí méjì lórí eléyìí nínú hadith ara wọn kan tó wò ń wò pé àsìkò ọ̀yà tó wọ́n fún yà nítorí fi omi ò ẹni tó bá yẹ pèsè rẹ̀ ni kó provide omi balala yí a kọ́dà ó bá yẹ pé jẹ́dà ni ọmọ lọ sùn tí ó fi rí irú ètò omi báyìí ṣe ọba àmúbẹ́ ìyẹn tá a bá ka kí ni àṣekọ́ yàtọ̀jẹ́ wá fún mu'asirun wa mu'tabarun àmọ́ púpọ̀ náà àwọn onímọ̀ jùmúrù àwọn onímọ̀ àwọn òwò bẹ́ẹ̀ wọ́n ní ọ̀ ṣèkọ́ yà kàn jẹ́ bíi kí ni bíi example lásán ni ìtumọ̀ tí hadithi yìí ń wí ni pé sìkọ́yà ti ń tọ́ba jọ sìkọ́yà lápèjúwe nínú táwọn àfa àfikún ni pé àwọn tí ń da ẹran tálálàájì ọ̀pá àrùá àwọn tí ń ṣe kíni tí ń da ẹran tí gbogbo alálàájì ọ̀pá kò sì sáyè ní ibi táwọn èèyàn ń gbà ní mìnàmìnà ti kún àfikọ́ lọ kọ́ ẹran rẹ̀ tí à ń pàdúgbò kan ní Al-Aziziyya lónìí òun ló súnmọ́ mìínájú ní jeha maka ọ̀pọ̀lọpọ̀ wọn bí irú Al-Aziziyya ni ni wọ́n ráyè sí nísìn. bẹ́lẹ̀ iná bá tẹ̀lẹ̀ ajẹ́pèsè kọ́ọ̀yà laysat wasfan mu'tabara àmọ́ gbogbo nǹkan bá jọ pé ní alálàájì ó nílò rẹ̀ gbogbo ẹni ọba wà ní nkíà rẹ̀ bọ́ba nẹsẹsitéètì kó ibo súnmìnà àdéhìsì yìí fi rinlẹ̀ pé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀. wàhálà wà rọ́ọ̀jì fún insha allah eléyìí lọ tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa pé kíni torí pé àbáàsì ń jẹ́ àbáàsì kọ́là nẹ́bí fi yọ̀ǹda fún un nínú wọ́tù mi nínú tẹ̀ǹkì ìfìlmọ̀nà ẹ̀yin náà lè ronú àwòsọ́ọ̀fù mi nínú àwòsọ́ọ̀fù mi ni bóyá nítorí tó jẹ́ gbà àbábúrò bàbá rẹ̀ ló fi tijú rẹ̀ ló fi ní ah, bàbá ayọ̀ǹda fẹ́yìn ẹ bí n bá bí ẹyin náà ń jẹ́ yóò ń bẹ́ nu àwùsọ́ fún mọ̀tábàrà nù sẹ̀ríà kò sí kò sí bí ọlọ́run ti ní òrèlè yìí gbẹ́gbẹ́ bàbá yẹn bá bí ọba ṣe léyìí kò burú kò sí kò sí nù sẹ̀ríà ní òfin jẹ́ wá fún mọ̀tábàrà àwọn àṣẹrò àjẹgbẹ́ tó náà ni pé àṣekọ́yàtú wà máa yọ̀ máa ṣe lò hà ìfún alálàájì ní omi àbí gbogbo ntọ́ bá tún jọ ọ́ irú nǹkan bẹ́ẹ̀ táwọn alálàájì ò nílò àpẹẹrẹ bẹ́ẹ̀ ni pé bí a bá rí tó bá nídìí lásìkò yìí ipe àwọn èròjà kan tí wọ́n fi ṣerú àwọn operation kan láwọn medical doctor ẹnìkan wà mìíràn wọ́n wá ní à kíní tiẹ̀ yìí ó nídìí wọ́n lọ gbé e lórí machine kan mọ́kà ló sì wà wọn ò lè di gbogbo equipment wá mìíràn dókítà kan sì gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ọ máa mánítọ̀ bó ní mí lòkè bó ní mí lọlẹ̀ ajẹ́pàdésì yìí dúró fún un bàbá rí wù bẹ́ẹ̀ òun náà dúró ń kínní àsìkò ọ̀yà gbogbo ń tálálà jẹ́ ọba nídìí tí àjì tí wọ́n fi rọrùn bàbá rẹ nìkan tó yẹ kó òun ní ó provide yẹ bọ́bá nídìí kó wọn má sun mìíná nítorí irú nǹkan bẹ́ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ní tó fi yọ̀ǹda fún un al-Abbas ibn Abdul Muttalib àwọn onímọ̀ nírú ẹni bẹ́ẹ̀ náà òun náà lè lo ìyọ̀ǹda bẹ́ẹ̀ eléyìí ni fíkìwò hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhuma hadith ẹlẹ́ẹ̀kejì وعنه أي عن عبد الله بن عمر رضي الله عنهما قال جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمع كل واحدة منهما بإقامة ولم يسبح بينهما ولا على إثر واحدة ر و ا ح د ة منهما إ ن ه اقلق بتي اقلق على لاجما تي شاسسي حديث يتوقع كلا ديتي ينصفوا عنك ب أ ن ب و محمد صلى الله عليه وسلم níjọ́tà ànábì wà láràfá ànábì òkú láràfá títí mágíríbì fi wọlé ànábì òkú òní kíni òkú òní arọ́fà títí àfìgbàtà sí kó ìrún mágíríbì wọlé àmọ́ ànábì òkú sallallahu alayhi wa sallam kò kí mágíríbì ní ní arọ́fà àmọ́ ti ṣe kíni ó ti wọlé mágíríbì gbọ́dọ̀ bá alálàájì ní arọ́fà nìyẹn nígbà tá anabi wa rí bẹ́ẹ̀ tí magrebi tó anabi wa jáde sallallahu alayhi wa sallam ń wá ń lọ àyè kan tá à ń pè ní bijamuin ibo la ń pè ní jamuin ẹ ní maka bó ń pè ní jamuin òun là wá ń pè ní muzdalifa ó kọ̀ kẹ́nẹ́ ni òun là ń pè ní jamuin òun là ń pè ní muzdalifa òun là ń pè ní al-mash'aru ó kọ́ mẹ́tẹ̀ẹ̀ta sí muzdalifa ń jẹ́ ẹ̀rí inú hadithi inú àwọn ọkọ̀ muzalifa míì tí ò gbajúmọ̀ òun ni wọ́n lò bìjà mọ́ẹ́yìn ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni bí muzalifa bàbá rí ń bò míì tí bá ní alimashaaru alḥaram àyè kan náà ní jẹ́ ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمع abdullahi bin umar radiyallahu anhuma ó nígbà tá a nàbì tó dé ló tó kí magribi àti kíni àti ìṣá ọwọ́ àdá méjèèjì pọ̀ torí pé ìrìn àròfá sí Muzdalifa kìí sẹ́rìn péyàn kan bọ́ntì ọkùn títì kan bọ́ sí mi gbogbo àwọn tá a bá ti lọ á ti mà pẹ̀ntì òtí ìlọ náà lọ́wọ́ bó ṣe rọrùn yọ gbà lẹ́sìn béèyàn bá ń rìn ní ẹsẹ̀ kò ní dín ní bíi wákàtí kan kó tó lè dé Muzdalifa tí ọba sáré o bí ẹ bá rìn ní rìn bí ìgbà téèyàn rìn rìn tọmọlúwàbí yóò súnmọ́ bẹ́ẹ̀. ó fi hàn pé ní mọ́gíríbì sì ti bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbo ní àròfá èyí ń ti fi hàn nù fífi wà hadithi ni pé ìṣá ìgbọ́dọ̀ ti tó kálálàájì ò tó dé Muzdalifa òun ló fi fà á pé jámàá ló fi wá di ká nàbì da méjèèjì pọ̀ torí pé ọ̀rẹ́ di magrebi ti tó nígbà tí ó sì fi débi tí ó ti kí ẹ̀ṣá yìí náà ti wọlé sallallahu alayhi wa sallam níjọ́tà nàbì ọwọ́ akírun ìbò ló kí kulla wahidatin minhuma bi iqamatin ìrun kọ̀ọ̀kan lànàbì ni wọ́n ti kọ́ ọmọ tiẹ̀ lọ́tọ̀ ẹlòmíì lónìí kan ọmọ kan wọn èkí àti magiribi àti ẹ̀ṣá ìkọ̀bá mu bẹ́ẹ̀ ìkọ́ ọmọ kọ̀ọ̀kan fún kínní fún kọ̀ọ̀kan. ìbéèrè tí ó wàá sọ́kàn wa ni pé irun pípé ńkọ́ kò sínú hadith abdullahi bin umar yìí àmọ́gẹ́ ti mọ̀ pé hadith anabu muhammad sallallahu alayhi wa sallam yufassiru ba'duhu ba'dahu. inú hadith miin òun làdí ìtúta ló gùn jù nípa ta ló dèrò yín bò lànàbì ti ṣe hajj tani sàhábẹ náà àti sọrí ń bì hmm? naam jaabir ibn abdullah radiyallahu anhuma kò sẹ́ni ó rí ròyìn hajj ànábì kójọ tó tó jaabiru. àmọ́ wa gbéra wa pé ńgbà tí alimami makidisi ti mọ̀ bẹ́ẹ̀ èyí ṣe tí òun lè gbé hadithu jaabiru wá fún wa ń bíi ọmọdátú làkàmì kárò yọ ọbẹ kan kárò yọ parí dépò tá a fi máa tẹ̀sẹ̀ lọ mú nǹkan míì wá ètìlérú yìí náà ti sọ láì mọ iye gbà ẹ tani ọ ta ló mọ ètìlérú yìí o wọn gba ìta bá a lo àsàlìbù yìí tẹ́lẹ̀ òsùlùbù sheikh wa ibn ọ̀fẹ̀mẹ́n rahimahullahu ta'ala ẹ̀yin olè jòkó ní hálíkọ̀ bàbá ibn ọ̀fẹ̀mẹ́n kọ́ máa sùn torí bí wọ́n ti máa béèrè béèrè ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyà wa náà mà wá sẹ́yìn àyè. a ti sọ several times pé bí wọ́n bá bí ọ pé Umdatul Ahkam tíra tá n kà yìí kí ni ní ìjà rẹ̀ kí ló fi yàtọ̀ táwọn tíra míì tọ́jọ́ àwọn tíra tọ́jọ́ Umdatul Ahkam pọ̀ ara wọn ni Bulughul Maram min Adillatil Ahkam lil Hafiz bin Hajar ara wọn ni al-Ilmam bi ahadithil ahkam lil Qushayri al-Misri. أراوني المنتقى من الاخبار منتقى الاخبار من كلام سيد الاخيار لمجد الدين ابي البركات ابن تيميه رحمه الله بقى وجرى يجرى تنقل او احاديث كني يتعجوجوني اما نكني عمدة الاحكام في يعقوب كلاوي ما اتفق عليه الشيخان nínú ọmọdátúlà káàmì ẹ ní rí àdìsí tí e ṣe pé ń bẹ nù Bukhari ó sì tún wà nù kíni ọwọ àná Muslim ntòfi ju gbogbo àwọn èmi ni Bulugul Marami ni èmi ni al-Imamu ni èmi ni al-Muntaqa ni ntòfi ju wọn lọ nù nípa báyìí hadithu jábírù fi sọ̀híhi muslim fi sọ̀híhi muslim hadithu jábírù ìmáàmù muslim nìkan ló gbà wá ní gúngùn bẹ́ẹ̀ nínú البخاري bukhari تي الحافظ المقدسي hafiz al-Maqdisi òfin mọ́ hadith jábìrì wa torí pé kò sí iyèméjì ń bi pé ta lọ dítéèlì bá nẹ́bi ti ṣe hajj tó kún jù ti jábìrì ibn Abdullahi ni ohun tá a fẹ́ ló ń bẹ̀ ni pé n táwọn afáà máa wá ṣe ni pé nǹkan kọ̀ọ̀kan tó bá fẹ́ rújú báyìí á wà lọ nuru hadith jábìrì níbí yìí Ibn Umar ó ṣe ti sọ́ọ̀rù rẹ̀ ní sọ́márì kò ṣàlàyé fún wa bóyá ìrun méjìlá nẹ́bi pé àbí bóyá nẹ́bi ọ̀tí ẹ̀ pé ìrun kankan àbí bóyá ìrun kan ló pé tó fi gbé méjèèjì. Jábìrì bin Abdullahi ló wá ṣàlàyé rẹ̀ fún wa pé jama'a baynahuma bi adhanin wa iqamatayn jama'a baynahuma bi adhanin wa iqamatayn ànábì ni wọ́n pè irun irun kan ṣoṣo nípa báyìí bí yẹn bá dé mùsálífà ẹ pèrún irun kan bẹ́ẹ̀ bá ti wá pèrún ẹyọ kan ni ẹ wàá ti kọ́ ọmọ magiribi bẹ́ẹ̀ bá sálámà magiribi ẹ ní túrun ìṣá ìpè lọ́tọ̀ mọ́ ẹ kàn wá tún ṣe kí ni ẹ ṣe ìkọ́ ọmọ irun ìṣá ìbí àti máa ní mùsálífà ni. kulla wahidatin minhuma bi iqamatin tayyib nínú fíkìw hadithi yìí bó ti bó ti kúrú ma yìí náà ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam hadithi tí ojú tata kan àbọ̀ yìí lọ bàbá ni a máa sọ fíkìw rẹ̀ dọ̀la àtiwálẹ́nu rẹ̀ ni lẹ́yìn anabiya sallallahu alayhi wa sallam ó ti ẹ̀jẹ̀ wá mi alikẹ́lì aráńtà anabi níta wò mí nìyẹn sallallahu alayhi wa sallam anabi lọ́lọ́mọ̀ ní ká sọ̀rọ̀ díẹ̀ kíkó wọ́n máa wá tún tọ́lọ̀ lára fíkì hadithi yìí ni pé wàlám yusabbih baynahuma wàlám yusabbih baynahuma àti máa kìlọ̀ fúnra wa bíi pé bẹ́ẹ̀ bá ní lóga láńgbéèjì nìkan ló wọ́n máa fi tẹnu bọ ọ̀rọ̀ ọlọ́run àti hadith anabuwa muhammad sallallahu alaihi wa sọ àwọn èèyàn nù jìnnà o àpẹẹrẹ mi fún ó ní wàlám yusabbih baynahuma ní yàrá fẹ́ tún lóga kí ni ó wí anabi ó sì ṣe subhanallahi láàrin méjèèjì anabi hmm? lam yusabbih baynahuma kọ́dà kò sàfọ̀ mọ́tàkà láàrin méjèèjì ní ti ń kí tán ọkàn tó bẹ̀rẹ̀ èkejì náà ni ní ọba máa sọ àwọn èèyàn nù àmọ́ bí yẹn bá jẹ́ pé ó ní ma hadithi ó ní ma sariya yọ wàá mọ̀ pé ń bẹ́ẹ̀ nù hadithi mi alhadithu yufassiru ba'duhu ba'dahu nígbà tí ìyá ńlá wa ń sọ̀rọ̀ sunnatu duha nafila duha ó ní wa ana usabbihuha wa ana òsèmí àti máa kì í kò ní pé mi máa ń ṣe subahana láàyè ń bẹ̀ èmi àti máa ṣe kíni èmi àti máa kì í òun wọn fi máa ń pé sọláàtù duha nínú ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ àwọn oníkẹ́ni subhatu duha subhatu ẹni tí ó gbọ́ yé yóò ní ìṣe subahana láàyè ní duha kò rí bẹ́ẹ̀ o ìtumọ̀ lam yusabbih baynahuma nírú àyè yìí nínú àdìsí yìí àtàwọn àdìsí mi kí ni túmọ̀ ẹ̀ òun ni pé ànábì ọ̀yàn náfìlà láàrin ọ̀run méjèèjì ìtumọ̀ rẹ̀ nù lam yusabbih baynahuma ọ̀yàn náfìlà láàrin magrebi àti ẹ̀ṣáì tó kí níbo ní mùsàlìfà inú bíi náà làwọn àfa ti mú ṣókùnmù mi kí ọmọ bẹfẹ ni ti ń bẹ mùsálífà àtẹni tí ò ti ní mùsálífà òun ni pé gbogbo ibi téèyàn bá ti láǹfààní àti jàmá ìrun méjì pọ̀ ó wà lórí ìrìn àjò lápèjúwe àwa fẹ́ kí zuhuri pẹ̀lú kíni pẹ̀lú asiri àbọ̀fẹ́ kí magrebi àti kíni àti ìṣá àìtún yanáfìlà ní àárín méjèèjì má arabi táwọn onímọ̀ ti mú ni lam yusabbih baynahuma kọ̀nyà náà fílà láàrin kínní láàrin ọ̀run méjèèjì tọ́yì. wala ala isri wahidatin minhuma kódà nàbí òsì yàn lẹ́yìn wọn kọ̀nyà láàrin wọn kò sì tẹ́ kínní kò sì yàn lẹ́yìn wọn. ibi yìí ni fíkìrì ńláńlá wà ń kọ ọ̀rọ̀ hajj táwọn onímọ̀ máa pàkíyèsí wá sí. òun ni pé bẹ́ẹ̀yẹn bá wà ní Muzdalifa nínú sunna nebua Muhammad sallallahu alaihi wa sallam ni pé àyè kírun míì juraka márùn lọ bẹ́ẹ̀yẹn bá gbọ́ sunna nebi yìí dáadáa sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀yẹn bá wà Muzdalifa àyè kírun juraka mélòó lọ raka márùn wọn bá ní sàn wí bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam. lam yusabbih baynahuma wala ala isri wahidatan minhuma anabi ò kí náfìlà kan láàrin méjèèjì bẹ́ẹ̀ kò sì kí náfìlà kan lẹ́yìn méjèèjì kí ló anabi wa ti ń gbò kí méjèèjì tán náàmà sallallahu alayhi wa sallam anabi sùn òun làwọn afa aláwọn oorun kan bẹ tó jẹ mubah oorun mubah bọba fi o sùn mo sì fi ọmọ sùn àmọ́ àwọn oorun kan bẹ tó jẹ sunna bẹ́ẹ̀ bá dìde dín yẹn náà fílà ń rú òru mọ́sálífà yìí òun bí díà yìí súnà nẹ́bì ni bẹ́yẹn bá ti kí mẹ́gírídì àti ìṣá ìtàn ní mùsàlífà la wí o ó ṣe kí ni ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ kọ́dà bó oorun ò pọ̀ àmọ́ kéèyàn wá pé wọ́n dá mi náà fílà kan òun la rí o lámì sábẹ́ baynahuma wàlá àlà ìsèrè wàhídàtì minhuma àwọn àbá máa sọ pé nínú tó yẹ kéèyàn ọṣọ oorun kan bẹ tó epo oorun súnà ni bẹ́ẹ̀yàn bá yan náfìlà ń gbà ní odò ń bí díà. anabu muhammad sallallahu alaihi wa sallam lóru muzdalifa yìí kò kí ju magiribi mẹ́ta ẹ̀ṣáyì méjì kí ló ti lẹ́yìn gbà ní oṣùn sallallahu alaihi wa sallam yọ ọwọ́ ají nígbà tí àsùbà múra tí ó wọlé fi awwalil waqti lànàbì kírun gbàràtà ṣùgbọ́n àwọlé lèèyàn kírun ní òru Muzdalifa àyè tẹ̀sẹ̀ mọ́ pé a ti pè é kalẹ̀ tẹ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lápẹ̀júwe ní Mẹ́kà ní Madina tàṣùbà bá wọlé wọn fi bí twenty five minutes kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí kí wọ́n tó pè àti wọ́n tó gbé ìkọ́mọ̀ lélẹ̀ tí ó fi fáwọn èèyàn láyé ẹni tí ó jí ẹni tí ó wọ tọ́ílẹ̀tì ẹni tí ó sàlùwàlá ètò dáadáa àmọ́ bó bá di òru mùsálífà yìí bí ẹ bá ti ń pèrún lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni kẹsẹ̀ kí ni òun ni kéèyàn ó kí ẹ̀rọ àṣùbà súnà nàbì nù bẹ́ẹ̀ bá wá kí tán èèyàn wá bẹ̀rẹ̀ àdúrà ìgbà ń lásìkò àdúrà èèyàn máa wá sàdúrà gbogbo tó bá fẹ́ tọrọ tí ó ti jẹ́ ìtọ́lọ̀ ní ọmọ tọrọ ànábì wá ń ṣe bẹ́ẹ̀ títí di kíni hatta akthara jiddan títí tó ń fi ràn dáadáa sẹ́yìn ó ti mú ká ilẹ̀ ti ilẹ̀ ti mọ́ nígbà wọn làwọn nàbí tẹ̀sẹ̀ wá gbéra nílọ bò nílọ mìíràn àwọn eléyìí ní súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam bọba dilóru jọwọ òru muzdalifa nínú ohun tí ó yẹ ká sọ ń bi hadith alákọ̀ọ́kọ́ mo tẹ̀sẹ̀ rántí ńgbà tá à ń sọ̀rọ̀ pé bí yẹn bá wà mọ̀dálítà kọ́dà bó ràn ọ̀bá kàn kó ṣe kí ni kó fi ẹ̀gbẹ́ lélẹ̀. ọ̀pọ̀lọpọ̀ máa béèrè pé alimabiitu bi mina walimabiitu bi mọ̀dálítà ǹjẹ́ lárúbá ń pè ní mabiitu ní kíni hmm, kéèyàn ó kéèyàn ó sùn la anáwòmù ni oorun bọ́t gbogbo bí téèyàn bá ti páàsì òru tó lo òru níbẹ̀ ni wọ́n ń pè ní kíni mabitun ẹ̀rí ní ndé kọ́ alifáàbí sẹ̀ríà ẹ̀ ní rí nìkan tí wọ́n pè anáwómú bìmínà àbí anáwómú bìmùsálì ẹnu wọn bá kọ̀ǹkọ́ tí kò ní hajj àbí ọmọ wa oògùn lò torí kó wọn bá a sùn wàlá inú dé kọ́ alifáàbí sẹ̀ríà yẹn tààfin mọ̀ pé kò sí nǹkan kan táàrí nínú kùránì hadithi báwo bá ti gbọ́ yé káyà mọ̀ níbi ọba ti yẹ kí wọ́n lọ náà mọ̀ tí wọ́n bá lọ mọ̀ bí tù kó nítumọ̀ ni. ìmọ̀ eléyìí láti gbọ́ yé pé kọ́dà bó oorun òkun yàn ọgbọ́dọ̀ wà ní mìíràn wọ́n máa gba oorun èékùn mi ní èrò oorun sùn lálẹ́ kọ́dà bó oorun òkun ọ́ súnà nàbì ní kọ́dà bó ọ̀fẹ́ gbẹ́lélẹ̀ láti rí ipò lo ọ̀pọ̀lọpọ̀ òru ní mìíràn bákan náà bọ́ bá jẹ́ ti Muzdalifa ni rí pé o lo ọ̀pọ̀lọpọ̀ òru níbo ni Muzdalifa nítorí ń ta fún bẹ́ẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ó yọ̀ǹda fáwọn kan àwọn arúgbó àwọn obìnrin àti gbogbo àwọn tí kùdìẹ̀kùdìẹ̀ bá ń bẹ lára tálàfíà ò báwọn bá ti dúró di ìgbà tí alikọ́mọ̀rù bá fi gáábà tó sùpọ̀ bá fi sí ní ojú sánmàmá àwọn lè kú ní mùsálífà kí wọ́n máa lọ mìnà àmẹ́ńtara rẹ̀ pé kí ẹ sàgbàlagbà súnà tànàbì ni kò ń wo kó sùn bẹ́ẹ̀ bá ti wí títí dìgbà wo títí di àárọ̀ ọjọ́ ọdún tí ọmọ ẹ̀jẹ̀jọ́ kejì àròfà mo rò pé hadithu ok kitabu al-buyur káka hadithu méjèèjì tó kù lónìí ká bọ́ sí kitabu ní insha Allah. Eh, báàbù muhrimu yakulu min sayidil halal nínú àwọn àdájọ́ eh, ọ̀rọ̀ hajj náà tún lélẹ́yìí. almuhrimu ẹni ọ̀wà nù aṣọ ara mi yakulu min sayidi alhalal ǹjẹ́ ó lè jẹ nínú ìgbẹ́ tí ẹni tí ò sínú aṣọ ara mi bá bẹ bẹni tí ò sínú ara mi tẹmọkùn lẹ́tọ̀ọ́ àti tẹkínní àti bẹ̀gbẹ́ ọba rẹ̀ horo ọba rí gbogbo ntọ́ bá rí ọ lè dẹ ìgbẹ́ rẹ̀ ó lè lé kó wọn pa àmì ntọ́ bá ti wà nù aṣọ harami nínú tí harami máa kọ̀ fún yẹn ní kíni ìmọ̀ sọdẹ gbogbo ọ̀rọ̀ ọdẹ alukur'ani ló wí bẹ́ẹ̀ wa hurrima alaykum barri ma dumtum hurma èyí tí hadith wa fẹ́ fún wa ni pé a ti mọ̀ pípẹ́ ni ọba wa nu aṣọ harami kèé dẹ̀gẹ̀ kèé dẹ̀dẹ̀ tọ́yì. bẹ́ẹ̀ lómi kò pé horo kò pa nkankan àmàlámà yín tó wọn ò sí nu aṣọ harami ọgbẹ́ràn àgbẹ̀ wá wá lálàájì káwí bẹ́ẹ̀ ǹjẹ́ lálàájì lè jẹ ẹran ìgbẹ́ já èmi kí mo kú pa òun lọ gbogbo nǹkan la nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam lọ́nyẹ̀dú fún wa sallallahu alayhi wa sallam. عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج حاجا فخرجوا معه أبو قتادة نوع وصحابي النبي محمد صلى الله عليه وسلم قال النبي جاد حاجا بيبقى كيون يوني النبي لو حجي bẹ́ẹ̀ hadithu yìí sọ̀rọ̀ hajj hadithu yìí umra la nabi lọ hadithu tanka yìí Abu Qatada ni hajjan li annahum yutliquna al-hajja ala al-umra mẹ́bàá ní kílẹ̀ rí rẹ̀ ọ̀ní hadithu Abi Qatada anabuwa Muhammad sallallahu jáde ń lọ umra lọ́jọ́ kan fa kharaju ma'ahu àwọn èèyàn náà jáde pẹ̀lú anabi. فصرف طائفة منهم فيهم أبو قتادة وقال خذوا ساحل البحر حتى نلتقي bá nàbì ti jáde tó fẹ́ máa lọ láti gbòòrò madina lọ sí maka lọ ṣe ń múra ìròyìn wa bá nàbùwà muhammad sallallahu alaihi wa sallam pé àwọn ọ̀tá kan ti lọ gba ọ̀nà bí ó dò ibi tó dò wà ìlú yẹn là ń pè ní tabuka yambọ̀ náà ni ìlú yẹn là ń pè ní yambọ̀ lónìí insha allah ibẹ̀ ni wọn kọ airport alálàájì lọwọ nísìnyí tálálàájì òfin ní sẹ̀sẹ̀ máa sọ̀kalẹ̀ ní jídàmá òun ni wà lẹ́gbẹ̀ẹ́ bíi pọ́ọ̀tù níbẹ̀. anabuwa muhammad sallam wa gbúrò pé àwọn ọ̀tá kan ti fẹ́ lọ gbọ́nà ibi odò yìí wọ madina gbúrò anabi ti ń gbọ́nà tá maka èèyàn lè gbọ́ ọ̀nà tí ò ní kan odò ó sì lè gba ọ̀nà tí yọ kan odò lóní méjèèjì náà lọ́wọ́ mọ́ká lóní. bóyá wọ́n ti wá gbọ́ pé ọ̀nà bí ìlànà bí gba ẹ̀já wọ̀ ọ́ lọ gba ọ̀nà bí tí ó gbà bá nàbì tí wàá gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ́lá ànábì wá yan àwọn kan nínú àwọn tá ànábì yàn jọ́ náà ni Abu Qatada ànábì ni ẹ lọ́ọ́ gba ọ̀nà bí tí wọ́n láwọn ọ̀tá yìí fẹ́ dọ́gbọ́n gbà wọlé ẹ̀yẹn lọ gbàbẹ̀. ìtumọ̀ ẹ̀ nígbà yìí náà padà jánà bá wa lọ́nà maka àmẹ́yìn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yẹn lọ gba ọ̀nà bẹ̀. àbúkọ̀tàdà ló ń wà nù wọn fàákàdù sáhìlẹ̀ albáhà fàlámàntọ́rọ̀fù àḥrọ̀mù kùlùhùn bí wọ́n ti wá dìde tí wọ́n fẹ́ máa lọ bá nàbì tí ní wọ́n ṣe yìí sọ̀lọ́lọ́ sọ́lọ́ ẹ̀rí pa sọ pé ibi táwọn náà gbà yìí wọ́n padà já síbo wọ́n padà já sí maka náà ni gbogbo wọn bá kún fẹ kan gbé ara mi lọ́wọ́ ya ń gbègbè mẹ́ka náà bàbá jíṣẹ́ tà nẹ́bí ran wa tán àtún ní padà sí Madina mọ́ a kàn máa lọ mẹ́ka ni. ilà àbá kọ̀tàdà àfi àbú kọ̀tàdà nìkan jọ náà òun ò gbé ara mi kọ̀wọ́sọ kọ̀dàníyàn ọmọra fàlàmì yóò hàrẹ̀ mi. fàbẹ́yìn náà máa hùm yẹ sírùn ibi tí wọ́n ti wá ń lọ nínú asálẹ̀ yìí ìzọrọ àwòṣùmọrọ wáṣin wọn bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ àà kí ni wọn pè ṣèmáàrù kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni àjẹ ṣèmáàrù wáṣin kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìtumọ̀ tí ó fi fi kọ́ ìdò kẹ́tẹ́kẹ́tẹ́ kú sí ni pé èèwọ̀ ni kéèyàn jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ inú ilé mùsùlùmí èè jẹ́ inú tá a nàgbé kọ́ ni kí ni alḥumuru alahaliya alḥumuru àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ̀kí àbí jẹ̀kí tí wọ́n fi ń dirù ńlẹ̀ òun mùsùlùmí yìí jẹ́ èèwọ̀ ni. òun ló jẹ́ ká bùkọ̀ tá a dọ̀ fi àmì sí i pé èyí táwọn rí o ti bó ti gbó ni ẹ̀tọ́ ni kéèyàn jẹ́ himarun wáṣí àmọ́ himarun àbí èèwọ̀ ni. wọ́n ní làwọn bá rí wọn gbọ́ọ̀rọ̀ láwọn himarun wáṣí yìí tí wọ́n lọ tí wọ́n. ẹran bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo gbé ẹni tí ọdẹ bá ń bẹ ní ní bá ń bẹ lára rẹ̀ bọ́ bá rí ehoro lásán. bábú kọ̀tádà ti rí i fàhámẹ́lá abú kọ̀tádà tán alẹ́lẹ́sùmù abú kọ̀tádà lé wọn ọ̀sáré tẹ̀lé wọn nígbà téèyàn fẹ́ dẹ ọ̀dẹ fàákọ̀rọ̀ minha àtàánán ọwọ́ rẹ̀ bá ba àtàánán kí ni wọ́n ń pè ní àtàánán òun ni abo kẹ́tẹ́kẹ́tẹ́ ṣèmárù ni akọ àtàánù ni kíni àbò èyí tí ọwọ́ àbò kọ̀tà dàgbà ńjọ́ náà jẹ́ kíni àbò. fanazalna fa akalna min lahmiha gbogbo àwọn sọ̀hábà yòókù táwọn wà nù hàrà ní. wọ́n ní gbà sábò kọ̀tà dàgbà tán ó sùn ó gbé wá fa akalna min àwa náà bá jẹ́ ẹ́ súnmọ́ kùnà wọ́n níbi àwọn tí wọ́n ń jẹ́ lọ́wọ́ ní táwọn fi yàtọ̀ fáwa nù gbogbo ìgbà ni wọ́n máa rántí kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ súnmọ́ kùnà lẹ́sẹ̀kẹsẹ̀ lábá tó ń bira wa pé ah, anákùlù láhùmá sọ́ìdín wà náhùnú mọ̀rìmù ah, ẹran ìgbẹ́ là ń jẹ yìí ẹran tí wọ́n dẹdẹ rẹ̀ ní wà náhùnú mọ̀rìmù tá a ti wà nínú àtọ̀ háràmù kí ni wọ́n ṣe mi àwọn sọ̀hábì òbí ju àwa nù o níta ẹ bá ń gbọ́ pé àwọn sọ̀hábẹ̀ ìṣẹ́gbẹ́ wa wà náà ìwọ̀n ìṣẹ́gbẹ́ wa. fàhámàlínà máa bá kìyàmì láhàmì ha. níbi àwọn jẹ́ dé tó fi sọ fún àwọn ọlọ́kàn yìí náà àwọn yà á dánu dúró àwọn bá di èyí tó kù pé ọ̀ọ́dọ̀dọ̀ ànábì báyìí bọ́ báyìí pé ká jẹ́ ọ́ bàbá sì ní jẹ́ ọ́ rọ́bì Allahu ta'ala anhum fàhámẹ́lìnà máa bá kí ya mi láàmìhà abágbé ń tó kunú ẹran yìí pẹ́tọ́ àmọ́ bóyá yọ ànábì ọ yọ̀ǹda bóyá kò ní yọ̀ǹda àmọ́ ẹ gbé lọ́wọ́ káfí dé ọ̀dọ̀ rẹ̀. fàdúrákùnà rọ̀ṣúlọ̀ lọ́ọ̀hì sọ̀lọ́lọ́ sọ́lẹ́m fàṣàlẹ́ wà zálí onígbọ̀ ya alépa bá ànábì ọ̀nàbí tá ànábì gbá ọ̀nàbí àwa náà gbá àpadà jálu ara wa fàṣàlẹ́ abúkọ̀tàdà lọ́pàá o òun ò sì gbé harami abúkọ̀tàdà ni wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn ni ọmọ kó wọn ò lófin pé wa hurrima alaykum saydul barri ma dumtum huruma. àmọ́ ń gbọ́ ọ̀pá tán ó fún àwa náà jẹ kódà àti jẹ ń bẹ́ èyí tó kù láti dì lọ́wọ́ yìí ká gbọ́ kí ni wà nábì ó wù í sallallahu alayhi wa sallam ìbí ìlànà nàbì tí gbé dájọ́ kalẹ̀ anabi ni sallallahu alaihi wasallam minkum ahadun amarahu an yaxmila alayha ìbéèrè àkọ́kọ́ nù. ǹjẹ́ nìkan nù yín lọ sọ fáàbù kọ̀tádà pé orí gírígírí lọ yìí. anabi bí wọn bẹ́ẹ̀ pé sẹ́nìkan nù yín lọ kí àbúkọ̀tádà pé ah, wọ́ọ̀wẹ̀wọ́ wàrà mi ẹran ní lọ yìí. aw aṣaara ilayha àbọ̀tí ẹ̀nà ká ti gbé wò wò nù nù bẹ́ẹ̀ yẹn ti dẹ́yìn wò ń dáná bí wí nù ó ti dè wọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà nù ara mi ìmọ̀ òun lọ sọ fún yẹn pé ehoro ní lọ́hùn àbítọ̀ ń wá òun ní bọ́ba anabi ló bí wọn béèrè méjèèjì náà ǹjẹ́ nìkan nu yín ni ó ti àbúkọ̀tàdà tó fi pa á àbọ̀tiẹ̀ tọ́ka rẹ̀ sí i pé òun náà èsì táwọn sọ̀hábẹ́ dáhùn jọ náà wọ́n kọ́ lù la wọn ní kò sí ìtọ́ tẹ̀lé nu méjèèjì àwọn ọmọ bó ti rí àmọ́ bó ti pa òun náà ló rí òun náà ní ọ̀pá kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam anabi ní bàbá jẹ́ bẹ́ẹ̀ fakulu ma bakiya min lahmiha èyí tẹ́ ẹ jẹ́ kú ni náà ẹ jẹ́ halal yẹn ni fakulu ma bakiya min lahmiha. wa fi riwaya kọ́dà àwọn nínú ẹgbà wa àdìsí mi hal ma'akum minhu shay anabi ní so kú tẹ́ran náà kú fakultu na'am abu qatada lè mi gan mọ́ dáhùn mu ní àókù fanawaltuhu làbùdá fa àkàlàhà àbúkọ̀tàdà ní òkè apá báyìí mo gbé fún anabi nù himaru wahina fa àkàlàhà anabi ti jẹ kí n fi túmọ̀ pé kèé ṣe anabi náà wà nù kí nínú aṣọ ara àmọ́ conditions méjèèjì kò sí ní ara anabi náà sọlọ sọlọ anabi kọ́ ló ní ọ̀pá kò sì júwe rẹ̀ fún un bí méjèèjì yóò bá ti sí ń bẹ ìdájọ́ hadith yìí ni pé bẹ́ẹ̀ lómi bá pa ẹran ẹ̀gbẹ́ àbí wọ́n dín ẹran ẹ̀gbẹ́ fálálàájì wọ́n wá fi ránṣẹ́ sí maka jẹ́ bí ìbá ti ṣe pé wọ́n lóní kíni lóní wọ́n bọ́ pa pé èmi ò lè ṣe mẹ́gbẹ̀mọ́ ìka ń pẹ́ mọ́lé bẹ́ẹ̀ bá ti wí yín òun kò lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti lè wí yín òun kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ àbí wọ́n lọ wá tọ́ka rẹ̀ kóun ní lọ ọ̀yàn bẹ́ẹ̀ bá ti wí méjèèjì òun ànábì ní kò lẹ́tọ̀ọ́ eléyìí ni ìdájọ́ alálàájì tí ọ̀pá ẹran ọ̀dẹ́dẹ́ ẹran wọ́n wá pa ìjó lè jẹ́ ó lè jẹ́ bí nǹkan kan ọ̀ báwọn kankan bá ṣẹlẹ̀ tí ò lè jẹ́ gbogbo ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lọ ṣe àlàyé. ó kún kẹyọ kan òun ní hadith kejì ó sọ fún wa conditions mẹ́ta ni kẹ́ni tí ń bẹ nínú hara ló tó lè jẹ ẹran tí wọ́n dẹ̀dẹ̀ rẹ̀. ibnu عن الصعب ابن جسامة الليثي رضي الله عنه أنه أهدى إلى النبي صلى الله عليه وسلم حمارا وحشيا abuwa بالأبواء biwa بودان asọ́àbò ibn jasama náà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun lọ gba hadithi wa kí ni hadithi náà ni pé òun fúnra òun lòun pa himaru wahshi irun tí àbúkọ̀tà dà pa nílẹ̀ràn bẹ́ òun náà pa anabi ti ń bẹ nínú kíni nínú haram ẹ̀ẹ́ asọ́àbò ibn jasama òun ò sí nínú kíni kò sí nínú haram ó lóun wá lọ fi ta anabi lọ́rẹ̀ òun gbé odidi ìmáàrú wá sí yìí odidi bí ehoro lápẹjúwe gbàtàwọ ní ìmáàrú wá sí ndì àbí tí ọkọ mọ ní ọsà lóhùn gbó didi rẹ̀ òun lọ gbé fún anabi sọlọ sọlọ kódò ojú ibi tá anabi wà ń jọ náà òní tá n pè ní kíni àbúwá àwọn wà dáa fọrọ dàhú alẹ yìí anabi wa ni wọn dá padà fún ẹgbẹrún rẹ̀ fún kíní yìí wá owó lára asọ́àb torí pé kọ́ mọ́ bẹ́ẹ̀ nínú wà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ nínú wà nẹ́bí ni pé kọ́dà bẹ́yẹn bá bẹ́yẹn bá ní pọ̀nmọ́ lòún ní pọ̀nmọ́ àbí gbogbo ní tẹ́yẹn bá lòún ní kọ́dà bá nẹ́bí ò nílò rẹ̀ yọ gbà ẹ̀kọ́ ńláńlá ni fún wa ẹni ó pọ́n èèyàn lé ntúnitọ́ bàbàrà lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ àbọ̀ pé èmi lọ́wọ́ gbé èmi lọ́wọ́ gbé kíní fún anabi ìdílé sallallahu alayhi wa sallam. òun lẹ́ẹ̀fì orí inú hadithi ní pé bàríra ẹrú ẹrú ẹrú lásán ọwọ́ abùn àwọn ìyàwó anabi ní kíni kí lọ́wọ́ abùn wọn ọwọ́ abùn wọn lẹ́ràn anabi náà wá délé oníṣẹ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́wọ́n ní òsín nǹkan àfẹ́ràn sí bàríra ẹrú ìbùn wa anabi ní ẹgbẹ́ wa sallallahu alayhi wa sallam ara ẹ̀kọ́ tà anabi ànábì kì í ṣe gbéraga sallallahu alayhi wa sallam. nígbà tí àṣọ àbúwá rí bẹ́ẹ̀ àkọ́mọ pé nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. torí pé kọ́dà bí ò tó báyìí bí ò tó ń tó ń gbé wáyìí ànábì kì í kọ kì í sábùkù fún yẹn pé máa mú nǹkan ẹ lọ sallallahu alayhi wa sallam. èyí tá ànábì gbà ní kíni sàárà ìyàtọ̀ ń bẹnu méjèèjì o ànábì kì gba sàárà o bó ti wọ́ pọ̀ tó àmọ́ ẹ̀bùn kìíní yìí ànábì máa gbà sallallahu alayhi wa sallam. Ah, falamma ra'a ma fi wajhihi sallallahu alayhi wa sallam anabi atuma sọdi wájú yẹn a ma sọdi rìn ẹsẹ̀ yẹn ó mọ̀ pé ọ̀nyẹ wọ́dọ̀ òun ni sẹ́mi pípín yẹn bá gbẹ́rù tó gbé lọ́wọ́ òun lọ́wọ́ ìrìn rẹ̀ ó yàtọ̀ pé àdúró tí mo tí mo fẹ́ mú anabi yìí bí wọ́n bá wá ní ma gbé nǹkan lọ ẹ̀rí pé ìrìn ni ọgbọ̀dọ̀ change ojú gan gbọdọ̀ ànábì tún tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ falamma ra'a ma fi wajhihi nígbà tá ànábì rí bójú rẹ̀ ti yí padà a ó ní wọ́n pè wá inú eléyìí nìkan kọ́ arákùnrin tá ànábì sọ̀rọ̀ sọ́lá mo sọ fún pé tọ́wá béèrè pé ìyá àwọn òun máa ń ṣe dáadáa yìí máa ń ṣe gbá yìí máa ń ṣàwò àmọ́ kì í kí wọn o kò gbà wá ànábì gbọ́ tẹ lọ bọ́ lọ́run ànábì ní híyàfẹ́ náà ọmọ náà ni ojú arákùnrin bá padà ànábì ti rí sallallahu alayhi wa sallam bí n ti ń lọ sí ànábì rí kékeré yìí bá nínú jẹ́ púpọ̀ ànábì ni ẹ pé padà wá ẹgbẹ́ kí lànábì wí abi wa abuka finnar bàbá jẹ́ nìkan kọ́ o bàbá tòun ànábì náà kò kan náà wọ́n jọ wà òun náà gbà ń gbọ́ ànábì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam káwa náà kẹ́kọ̀ọ́ yìí ni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ síyàn torí pé ọjẹ́ bákan lára ẹ̀ wà tó fi túnú. bọ́ba ìpè wọ́n ló ṣe nǹkan kan tí ó ní ẹsẹ̀ rẹ̀ yóò fi tí fi ń tẹsẹ̀ bọ́sẹ̀ wà tí ẹsẹ̀ ni ó fi tí ó fi balance ara sunna nabi sallallahu alaihi wasallam nípa báyìí anabi eh, ní àwa ọ̀rọ̀ yìí dùn àbí ọ̀dà anabi ní ẹ̀ ń náà lam naruddahu alayk illa anna hurumun. orí ń tà àbí gba ẹran rẹ̀ ìwọ sọ́ọ́bù àtọ́ lábùkù àmọ́ nù háràmì la wà. nínú kíni nínú háràmì àwa nínú aṣọ háràmì à ń ṣe hajj lọ́wọ́ à ń ṣe múra lọ́wọ́ torí ẹ̀ ní ò jẹ́ kí ká gbà. níbí yìí ẹ rí i pé yóò ti fẹ́ dá bíi confusion díẹ̀ lẹ̀ àbí pé anabi ò sí ń bẹ̀ ń gbọ́ pa bẹ̀lẹ́ tá la anabi ni, ọ̀ọ́ni ọ̀pá àbóhun ló sì tọ́ka rẹ̀ sí èsì tá anabi ọ̀gbà òun mo ló kú kọ̀ǹdíṣàn kẹta kíni kọ̀ǹdíṣàn kẹta náà hadithu jábìrù mi náà lọ́sàlàyé rẹ̀ ń bò mí òun ni pé ní nínú téèyàn òfin lè jẹran bọ́ báwa nù aṣọ ara ní ìdásídá min ajìlìkà ìdásídá min bọ́ba yìí pé torí tiẹ̀ lẹ́nu bí lọ́ọ́ pa kọ́dà bọ̀ ọ̀ràn. ànábì mọ̀ pé tọ́ ààbò nítorí tó gbúrò kóun kọjá lọ́nà ẹ̀bẹ̀ pé kí lòun èè kí lòun èè ṣe ànábì lálejò bí wọ́n bá torí ya ní ẹni bẹ́ẹ̀ nu aṣọ ara mi bí wọ́n bá torí rẹ̀ pa wọ́n bá torí ẹ̀ dẹ́dẹ́ kò gbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀ràn bẹ́ẹ̀ ọjọ́ ọjọ́ conditions mélòó ó di mẹ́ta so. وفي لفظ وفي لفظ مسلم رجل حمار nínú lábùdó míì wọn ní tí jòsà fáàbù gbé wá ní ẹsẹ̀ ìmáàrú wá sí ìké sódìdí rẹ̀ wàfi lábùdó ṣèkọ ìmáàrú pé apá kan rẹ̀ bígbà téèyàn là méjì ló gbé wá níbo míì wọn ní ibi ẹ̀yìn rẹ̀ ni ó gbé wá èyí tí ó sá pàtàkì ni pé ó gbé kíni wá ọgbẹ́ràn ẹ̀gbẹ́ wá fún un. النبوة محمد صلى الله عليه وسلم آه، ووجه هذا الحديث أنه ظن أنه سيد لأجله والمحرم لا يأكل لا يأكل ما صيد لأجله أنت الإمام المقدسي رحمه الله تعالى أن لو wíyẹn pé ẹni tó wà nínú أنا kò gbọ́dọ̀ jẹ́ نوافي شكني نوافي قطع هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقملوا إني أمكن أمي أقملوا باي طيب يا أبي ما مقري أحا الحمد لله بايا كابر بايا أما إخوة كابي من بيري كابر wọ́n ṣe ìlhàwù púpọ̀ pé àwọn fẹ́ kí n sọ̀rọ̀ ń pa rẹ̀. aleykum salaam. òun ni nípa masala tí ò tó nǹkan kan táwọn kan sọ di nǹkan òun ni pé bẹ́ẹ̀yàn bá ṣàdúrà tán ìjọ lè fi ọwọ́ bọ́jú àbí kò lè fọ́ mo ní kò tó nǹkan kan òun lárúbáwá máa ní jáàlú min alhabbati qubbatan ja'alu min al-habbati qubba. nítorí yìí wá bí mi ni pé kọ́dọ̀ gbé yọ̀rọ̀ àwa bá mi pé nínú yín báyìí náà ni o kì í sa látakò pípé ah, òun rí hadithu bulugul maram ti al-hafidu hajarin al-asqalani tí hadithi wá kọ́dà hadithi yọ gbà wá látọ̀dọ̀ umaru ibn al-khattabi anhu pé. كان النبي صلى الله عليه وسلم إذا رفع يديه للدعاء لم يحطهما وفي لفظ لم يردهما حتى يمسح بهما وجهه olórin nù gbólógùn mọ́rọ́mì bẹ́ẹ̀ pé anagba muhammed sallallahu alayhi wa sallam bọ́ba tẹ́wọ́ sàdúrà kéé gbọ́wọ́ náà lọ́lẹ̀ títí tí ó fi fi kíni tí ó fi fọwọ́ náà bọ́jú pé wọ́n á dààmú ọ̀hún à ah, kò yẹ kí ó dààmú yẹn. mo ní hadith ẹyọ kan ní àwọn onímọ̀ wa sọ fún wa pé okùn mẹ́fà hadith ẹyọ kan ní èyí tí wọ́n gbé wáyé àwọn onímọ̀ ìjìnlẹ̀ hadith wa lókun mélòó tó tún padà rí kọ́mọ́bọ̀ ológidì ń bọ̀ bá tún rí mẹ́fà tó kù náà àmọ́ kò sí kankan tó lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ dákun sí àmà parọ́ ni àbádìídù tí ọ̀gá lẹ́sẹ̀ ńlẹ̀ kápẹ́ nítorí pé kápọ́ ọ̀tá lẹ́sẹ̀ ńlẹ̀ ẹni wá ní àdéhùn bòlógún mọ̀rọ́ mi bá a bá tiẹ̀ ní sọ̀rọ̀ lórí nǹkan mi eléyìí òun fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀mà ńgbẹ́ gbọ́rọ̀ ọ̀mà ni àwa ń sọ mọ́sálásí ń bì fún tòlábùl ilmi àhàdíhùn gẹ́gẹ́ bá a ti wí àhàdíhùn méje òun ni wọ́n ṣe rìwáyà lọ́dọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ ìfi ọwọ́ bọ́jú lẹ́yìn ìbéyàn bá ṣàdúrà. àwọn onímọ̀ wa gbé gbogbo ẹ̀ yẹ̀ wò wọ́n rí i pé kò sí èyí tó ṣe kíni kò sí èyí tó lálàáfíà nínú àwọn àhàdíìsì yìí. eléyìí tala ló wí alimami malik bin anas gbogbo wa ń pera wa malikiya malikiya imaamu maliki wí bẹ́ẹ̀. الإمام العز ابن عبد السلام ونوان بن سلطان العلماء ننوى الشافعي يجونة وشافعي الإمام العز ويبه شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله ننوى وحنابلة هنا ويبه الإمام الفيروزابادي تشي القاموس المحيط هنا ويبه الحافظ العراقي هنا ويبه أتى يمين نوى وعطا به but ní ti hadithu bulugul marami yìí wọ́n ní alḥafidu bin hajari wa sọ ń bẹ̀ pé wa majmu'uha yaqdi bi annahu hadithun hasanu ibi tá a kàn fẹ́ kílí àtẹ́ni yìí ní òun fàlàyé lórí ẹ̀mí. ibn hajar ní hadith yìí bá a bá tó gbogbo ẹ̀ ó ṣeé ṣe kó di kí ni hadithun hasanu ìtumọ̀ ọ̀rọ̀ Ibn Hajar yìí ni pé al-aslu huwa hadithun da'if ẹni ọba ma ìtẹ̀láàfù hadith ìtumọ̀ ẹ̀ ni pé nípìnlẹ̀ o hadith tó ṣe kíni gẹ́gẹ́ báwọn àfa mi náà ti wí. àmọ́ òun rí àwọn ahadith mi bóyá tá a bá lẹ̀ mọ́ra wọn tá a lẹ̀ mọ́ra wọn yóò di tá ń pè ní hasanun li ghayrihi hasanun li ghayrihi but kí àdìsù tó wá di hasanu li ghayrihi al-Hafiz ibn Hajar ijtahada ó gbìyànjú ló fi sọ̀ńtọ́ sọ yìí. àwọn onímọ̀ míì wá wòye sí i lẹ́yìn ibn Hajar dáa ah, hadithu tí ọba jẹ́ dọ̀ọ́yìnbù tí ó di hasanun li ghayrihi ọgbọ́dọ̀ ríru ntọ́jẹ bẹ́ẹ̀ hadithu tóun náà lálàáfíà díẹ̀díẹ̀ ni ó kún ní òbí di kíni ni ó fi di hasanun li ghayrihi irú hadithu yóò ti lẹ́bù bẹ́ẹ̀ nínú àwọn tó sọ ní alimamu al rahimahullah alimamu al-albani hadithi yìí fíhi muttahamun bilwabẹ fíhi muttahamun bilwabẹ gaba wuyi nù hadithi la jabe hadithun la jabe kò sí n tó lè enhance ru hadithi bẹ́ẹ̀ hadithi sẹ́ni tí wọ́n ti lẹ lébẹ́lì pé pe ma parọ́ ma nadi muttahamun bilwabẹ alimami al-albani ń bẹ àwọn tó gbàá. hadithi yìí wá. nínú àwọn tó sọ̀rọ̀ yìí náà wípé hadithi yìí ṣe nínú hadithi tí máa ní jìbáà alimami Nawawi rahimahullahu ta'ala. èyí tí mo wá fẹ́ kà sí wa létí ní kúkúrú bẹ́ẹ̀ bá wo jọ́ra kan pè ní juz'un fi mathil wajhi ba'da du'a tí baba bakra abu zaidi ṣe. وكلمة الحافظ على جلالته لا تثبت أمام النقد وكلمة الحافظ على جلالته لا تثبت أمام النقد فإنه أولا أراد أنه حديث حسن لغيره لا لذاته wàmàdàrú hàdà hadith nítorí ọjọ́ bẹ́ẹ̀ òun ni pé gbogbo ẹni ọgbà hadith yìí wá chanẹ́ẹ̀lì kan gbọ́ ẹgbà dọ́dọ̀ wọn kí ni chanẹ́ẹ̀lì ọ̀hún hamad ibn isa al-juhani hamad ibn isa wa huwa da'ifun min al-martabati as-samina inda al-hafiz nafsihi wa hiya martabatu man lam yujadu fihi tawfiqun li mu'tabari. ووجد فيه إطلاق الضعف ولو لم يفسر ومرتبة الضعيف أحف من مرتبة المذكور gbogbo eléyìí ni ìtumọ̀ tá a ti ń wí látẹ̀ka la ké fúnra wa ní kéwù yẹn ní kúkúrú fún àwọn tòlábòlẹ̀ ẹlùmí tọ́da bíi pé wọ́n ní wọ́n fẹ́ àlàyé lórí pàtàkì jùlọ hadith ti ń bẹ́ẹ̀ nù bulugul maram. ó sì ọ̀rọ̀ nù kéèyàn sọ pé al-Hafiz Ibn Hajar ń bẹ nínú àwọn tó ní kéèyàn máa fọwọ́ bọ́jú la ẹjẹ́ agbàgbọ́ yìí náà sọ àwọn àlùfà. Ibn Hajar ó ṣe ẹ̀tìkọ́dù fàdíìsù yìí ọjẹ́ kínní ọjẹ́ hasan fàdíìsù bá ti jẹ́ hasan báwa náà bá ní ẹ̀tìkọ́dù pé hasan ni ó di tún káwa náà wí. bọ́ba ti wá bẹ́ẹ̀ bí Ibn Hajar bẹ́ẹ̀ kìí ṣe hasanu fala yasubutu bihi alḥukumu fala yasubutu bihi alḥukumu aza bi ikhtisar ẹni ọba fẹ́ ka mazid ń parẹ́ odidi tíra ni sheikh bakar abu zayd ṣe tí wọ́n pè ní juz'un fi masahil wajhi ba'da du'a gẹ́gẹ́ mo ti wí ọ̀rọ̀ ìmọ̀lélẹ́ yìí kò tó bí wọ́n ti sọ ọ́ dì torúkọ́ dẹ̀ nìkan pè mí ó ní dókítà ẹ̀dá fún wọn lẹ̀ ní. ẹni ọba ti fọwọ́ bọ́jú ọwọ́ náà ẹni náà ń yí lọ́wọ́ àkọ́dọ̀ ní phd mo wá bí mo ní àá ah, ah, ah. kí ni wọ́n wá rí gbọ́dọ̀ ó ní pè náà jẹ́ wílẹ̀ wá ní fi kún ni pé tó bá dà tọ́lọ̀ ń bá nítí mo sì wí náà ni pé ìmáàmù Málíkì wí alẹ́ ìsìn àtàlámù wí Ibn Taymiyyah wí. kọ́dà wọn wá ń sọ pé ńgbà tẹ́mi wí yóò fẹ́ jọ́ kejì mọ̀kádàmù Tìjàníyà kan ní kọ́dà Sheikh Ibrahim Niyazi náà wí. àwọn èèyàn ní pè mí ìkóbọ̀ pé níjọ́ kejì ìjọ́ tẹ tẹ sọ̀rọ̀ yìí lórí rédíò. Hmm? kọ́dà ní jẹ ní ọ̀sẹ̀ tó lọ ẹnìkan wá ń sọ fún mi ńlọrin bíi pé ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní tóun ti gbọ́rọ̀ nílọrin nílọrin bíi alakulẹ̀ ha eléyìí tẹ́mi sọ yìí kọjọ́ fáyidà fáwọn àtúnláàbùn ẹ̀lmí àdìsí ọ̀takùrà wọn o àdìsí bulugul maram pé yàrá sẹ́kì ìlà darajatil husni la. بما ذكرنا من الأدلة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه إن شاء الله أنت بعد هي صلاة بو بروجرام هذا بيان للناس في ماجد أو راديسا سيجاك أصدق الأغنوة إن شاء الله هذا بيان للناس الأغنوة صلاة بو